ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run ọpẹ́ ìyìn ọlá àti ìbà ni a fi fún ọlọ́run ọba tí gbòpá àti agbára ń jẹ́ tirẹ̀ ọba àríró àlá ọba tí ohun gbogbo wà ní ìkáwọ́ rẹ̀ ọba tó fún ìwà àti èmi ní àǹfààní àti orí ọ̀fẹ́ mìíràn láti tún rí ìmọ́lẹ̀ ọjọ́ òní yìí jésù ẹ kú òwúrọ̀ olùfẹ́ èyí ni ọ̀rọ̀ àṣàrò àti àdúrà láti iléeṣẹ́ ìránṣẹ́ ilẹ̀ lérí ti ìmúpadàbọ̀sípò si Promise Land Restoration Ministries fún ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún 2021 àkórí ọ̀rọ̀ ìyànjú wa ti òwúrọ̀ ìwọ náà ni ọ̀nà wà ní àyíká ìdènà náà ọ̀nà ó wà ní àyíká ìdènà náà ẹ̀kọ́ kíkà wa lámú láti inú ìwé Lúùkù orí ìkẹta ó dín ní ogún ẹsẹ̀ kọkànlá dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Luku, orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkọkànlá dé ẹsẹ̀ ìkọkàndínlógún ó sì ṣe bí ó ti lọ sí Jerúsálẹ́mù ó kọjá láàrin Samaria òun Gálílì bí ó sì ti ń wọ inú ìletò kan lọ àwọn ọkùnrin adẹ́tẹ̀ mẹ́wàá pàdé rẹ̀ wọ́n dúró lé òkèrè wọ́n sì náà sókè wípé Jésù olùkọ́ni ṣàánú fún wa nígbà tí ó rí wọn ó wí fún wọn pé ẹ lọ́ọ́ fi ara yín hàn fún àwọn àlùfáà ó ṣe bí wọ́n ti ń lọ wọ́n sì di mímọ́ nígbà tí ọ̀kan nínú wọn rí i pé amóhùnláradá ó padà ó sì fi ohùn rárá yin ọlọ́run lógo ó sì wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó ń dúpẹ́ lé ọwọ́ rẹ̀ ará samaria lé òun sì ṣe jésù sì dáhùn wípé àwọn mẹ́wàá kí a sọ di mímọ́ àwọn mẹ́sàn-án yòókù á da a kò rí ẹnìkan tí ó padà wá fi ògo fún ọlọ́run bí kò ṣe àlejò yìí ó sì wí fún un pé dìde kí o sì máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ lára dá kí olúwa kí ó bùkún fún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ fún ìgbàlá ẹ̀mí wa. olùfẹ́ ní ọjọ́ tí à ń wí yìí jésù kristi olúwa wa ń lọ sí jerúsálẹ́mù ó sì pinnu láti gba samaria òun galilei kọjá yẹ gẹ́gẹ́ bí òfin mose ti wí a kò fi àyè gba àwọn adẹ́tẹ̀ láti dàpọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní àwùjọ bí wọ́n bá ń kọjá wọ́n gbọ́dọ̀ máa lu aago láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé wọ́n ń bọ̀ wọ́n sì gbọ́dọ̀ takété sí àwọn ènìyàn ní ìwọ̀n ìṣísẹ̀ ọ̀ọ́dúnrún ṣùgbọ́n àwọn adẹ́tẹ̀ mẹ́wàá wọ̀nyí wọ́n ní lọ́kàn láti wà láàyè wọ́n sì ń wá ọ̀nà láti ré ààlè tí àwùjọ palẹ̀ wọn lórí kọjá. Ja olùfẹ́ àwùjọ àti sọ ọ́ di adẹ́tẹ̀bí tí wọ́n sì ti pa ààlè lòdì sí tàbí yí ayé rẹ̀ kábì tí kò jẹ́ kí o ní òmìnira láti jáde lọ nítorí o kò mọ ohun tí wọn yóò sọ bí. olùfẹ́ nǹkan tí a lè ṣe àkíyèsí nípa àwùjọ ni ìwà èmi mọ́ jù ọ́ lọ tí wọ́n máa ń wù. bí o bá ṣe àṣìṣe kékeré kan báyìí àwọn ènìyàn á máa yára láti dá ọ lẹ́bi kí wọ́n sì kàn ọ́ mọ́ àgbélébù bí o kò bá sì kíyèsára ọ̀rọ̀ wọn yóò jẹ́ kí ó ṣòro fún ọ láti dásẹ̀ jáde kúrò nínú ilé rẹ pàápàá àfi bí o bá jẹ́ ẹni tí ó ní ọkàn akin àti lè gbé ọmọ rẹ lọ sí iléèwé pàápàá yóò fẹ́rẹ̀ jẹ́ ìṣòro àwọn ènìyàn kan tilẹ̀ máa ń lọ kúrò ní ibi tí wọ́n ń gbé wọ́n lọ kúrò ní ipò tàbí ní àárín ibi tí ìbùkún wọn wà lọ sí ibòmíràn nítorí àwọn ènìyàn àwùjọ olùfẹ́ mi ò mọ bí ọ̀ràn tìrẹ ṣe rí lówùúrọ̀ yìí ṣùgbọ́n mo ń sọ fún ọ pé ọ̀nà wà ní àyíká ìdènà náà olùfẹ́ àwọn ohun ibi tàbí ohun tí ó burú jáì tí àwọn ènìyàn máa ń ṣe a kì í kọ sí iwájú orí wọn àwọn mìíràn tilẹ̀ máa ń pa ìwà ibi tí wọ́n ń hù mọ́ kúrò fún àwọn ènìyàn láti rí papà. olùfẹ́ àwa kan a wá sí ayé yìí pẹ̀lú onírúurú àwọn àjogúnbá kan láti ọ̀dọ̀ àwọn òbí wa èyí tí ó jẹ́ pé kí a sì tó mọ̀ wọn yóò ti máa fi ara hàn láyé wa. a tilẹ̀ de àwọn kan mọ́lẹ̀ bíi ẹran tí a sì ti gbé ìdènà àwùjọ kalẹ̀ lòdì sí wọn. olùfẹ́ kìí ṣe gbogbo ìgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ náà ni ó jẹ́ ohun búburú. ọlọ́run nígbà mìíràn a máa ń fi àyè gbà á kí ó ṣẹlẹ̀ kí ó bá lè mọ irú ìhà ni àwọn èèyàn yóò kọ kí ó tó di pé o bá wọn rìn jìnnà pẹ̀lú o bá wọn lọ jìnnà ẹ̀yin kan sì ti ń rí ọwọ́ ayé náà lára yín báyìí àwọn kan wà tí ó jẹ́ pé owó jíjẹ àwọn ọ̀tá wọn òun ló gbé wọn dé ipò tí wọ́n wà báyìí ṣùgbọ́n olúwa yóò dá ọ nídè yóò sì fún ọ ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ náà ní orúkọ jésù olùfẹ́ àwọn adẹ́tẹ̀ wọn ní rí jésù ṣùgbọ́n ààlè tí àwùjọ tí ó ti palẹ̀ wọn gẹ́gẹ́ bí òfin Mósè ti fi lélẹ̀ ó jẹ́ kí ó ṣòro fún wọn láti lè sáré tọ̀ Jésù lọ fún ojútùú sí ìṣòro wọn ẹ ò rí bí ayé ṣe ní ìkà nínú tó nítorí èyí àwọn adẹ́tẹ̀ yìí wá ronú ọ̀nà láti lè ré àlè yìí kọjá wọ́n sì sọ fún ara wọn wípé ẹgbọ́n náà aṣá ní ẹnu wà olùfẹ́ gẹ́gẹ́ bí àwọn adẹ́tẹ̀ wọ̀nyí pinnu lọ́kàn rẹ lónìí láti la ẹnu rẹ kí o sì fi ẹjọ́ àwọn ọ̀tá rẹ sun olúwa. àwọn adẹ́tẹ̀ wọ̀nyí la ẹnu wọn wọ́n sì gbóhùn sókè kígbe jésù sì gbọ́ igbe wọn bẹ́ẹ̀ ni a kò sì já wọn kulẹ̀. ǹjẹ́ gbogbo àlè tí ọ̀tá pa ayé ayé rẹ ká òun náà ni a ó rèé dànù lónìí ní orúkọ jésù ìyípadà rẹ yóò sì ṣẹlẹ̀ olùfẹ́ lónìí olúwa yóò dojú ti gbogbo àwọn ọ̀tá rẹ lónìí ìjákulẹ̀ ni yóò sì bá gbogbo àwọn ọ̀tá rẹ ní orúkọ ńlá jésù kristi àmín gba àwọn àdúrà wọ̀nyí àdúrà àkọ́kọ́ bàbá mi àti ọlọ́run mi mo sọ di asán mo sì já gbogbo irinṣẹ́ ọ̀tá tí a ṣe lòdì sí àṣeyọrí mi kulẹ̀. ní orúkọ jésù àdúrà kejì olúwa o ẹ jọ̀wọ́ ẹ gbé mi lọ sí ibi gíga bí ó ti wù kú àlè àwùjọ tàbí ìdènà tí ọ̀tá gbé kalẹ̀ yí ayé mi ká kí ó pọ̀ tó ní orúkọ jésù àdúrà kẹta mo gba àṣẹ lórí gbogbo ìkọlù sátánì lòdì sí àṣeyọrí mi láyé ní orúkọ jésù ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ti òní. olùfẹ́ mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ pé gbogbo alátakò sí àṣeyọrí ayé rẹ ni yóò gba ìdájọ́ ọlọ́run ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín èmi ni ọ̀rẹ́ yín nínú olúwa olùṣọ́ àgùntàn ṣèyí ogun ọ̀run yín ká jẹ̀bi ọ̀rọ̀ yìí bá ṣọ́ ní àǹfààní tí o sì di alábùkún fún nípa rẹ̀ tí o sì ń fẹ́ láti darapọ̀ mọ́ wa bàbá jọ́sìn ilé ìjọsìn wa kí o bá lè di ẹni tí yóò ní ìmọ̀ sí nínú ọ̀rọ̀ ọlọ́run àti ohun tí ṣe ti ẹ̀mí ilé ìjọsìn wa náà ni promise land restoration ministries èyí tí ó kalẹ̀ sí plot seventeen aminu jinadu close by jimoh odutola street off eric moro sulere a máa ń ṣe ìsìn méjì ní ọjọ́ ìsinmi ìsìn alákọ̀ọ́kọ́ máa ń wáyé ní aago méje sí aago mẹ́sàn-án òwúrọ̀ nígbà tí tẹ́lẹ̀kejì máa ń wáyé ní aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ òwúrọ̀ jẹ́ bí o ti ń pinnu láti darapọ̀ mọ́ àánú èké yìí sìn mo gbàdúrà wípé ọlọ́run yóò bá ọ pàdé ní ọ̀nà ìyanu yóò fi ọwọ́ agbára rẹ̀ ṣe àtúntò ìgbé ayé rẹ ògo ọlọ́run yóò sì bu ọ̀nà ayé rẹ ní orúkọ ńlá jésù kristi olúwa wa àmín ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run hallelujah.